إن الحمد لله تعالى نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه ومن وعلى وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى أما تسواج منه 200 <clears throat> golden addicts àlàyé nínú ìwé tí wọ́n rẹ́gbó ní hadith from the messenger of Allah tí a mú wá insha Allah ta'ala hadith ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún pẹ̀lú ògùn ọlọ́run òun ni a mọ̀ mú lónìí hadith number fifteen tí ó lọ báyìí hadith number fifteen wà nù sọ́yà al-Bukhari insha Allah hadith two thousand nine hundred and ninety six hadith náà lọ báyìí òjíṣẹ́ ọlọ́run tí kí àtọ́lá ọlọ́run bẹ́ fún sọ pé ìdá mẹ́rin dọ́là abdu àwùsáàfàrọ̀ kútìbà láhù mẹ́sìlùmá kánà yá àmàlùmù kí mẹ́n sọ̀híhàn ìdá mẹ́rin dọ́là abdu àwùsáàfàrọ̀ kútìbà láhù mẹ́sìlùmá kánà yá àmàlùmù kí mẹ́n sọ̀híhàn sọ láti hàn àdìsí إذا مرض العبد إذا مرض العبد إذا مرض العبد إذا مرض العبد إذا مرض العبد إذا مرض العبد إذا مرض العبد إذا مرض العبد àkàlẹ̀ mẹ́ta ìdá mẹ́rìndọ̀lẹ̀ àbìdù ìdá mẹ́rìndọ̀lẹ̀ àbìdù ìdá mẹ́rìndọ̀lẹ̀ àbìdù àwòsáàfàrọ̀ àwòsáàfàrọ̀ àwòsáàfàrọ̀ àkàlà ti ìtàtí àṣẹ́yìntẹ́lẹ̀ ìdá mẹ́rìndọ̀lẹ̀ àbìdù àwòsáàfàrọ̀ ìdá mẹ́rìndọ̀lẹ̀ àbìdù àwòsáàfàrọ̀ ìdá mẹ́rìndọ̀lẹ̀ àbèdù haúsá àfàrọ̀ ìdá mẹ́rìndọ̀lẹ̀ àbèdù haúsá àfàrọ̀ ìdá mẹ́rìndọ̀lẹ̀ àbèdù haúsá àfàrọ̀ ìdá mẹ́rìndọ̀lẹ̀ àbèdù haúsá àfàrọ̀ ìdá mẹ́rìndọ̀lẹ̀ àbèdù haúsá àfàrọ̀ ìdá mẹ́rìndọ̀lẹ̀ àbèdù haúsá àfàrọ̀ kùtìbàláhù kùtìbàláhù kutiba lahu kutiba lahu kutiba lahu àwílẹ́mẹ́ta kutiba lahu kutiba lahu kutiba lahu láti bẹ̀rẹ̀ ìdá mẹ́rìndọ́lẹ̀ ábèdù àwòsáàfàrọ̀ kutiba lahu àwílẹ́mẹ́ta ìdá mẹ́rìndọ́lẹ̀ ábèdù àwòsáàfàrọ̀ kutiba lahu. إذا مرض لعبد أو سافر كتب له إذا مرض العبد أو سافر كتب له مثل ما كان يعمل مثل ما كان يعمل نعم، مثل ما كان يعمل mislu ma kana ya'malu mislu ma kana ya'malu mislu ma kana ya'malu mislu ma kana ya'malu aso yen le márùn mislu ma kana ya'malu mislu ma kana ya'malu mislu ma kana ya'malu mislu ma kana ya'malu mislu ma kana ya'malu mislu ma kana ya'malu láti bẹ̀rẹ̀ ìdá mẹ́rin dọ̀lẹ̀ abẹ́dù àwòsáfàrọ̀ kútìbà láhù mislu ma kana ya'malu ìdá mẹ́rin dọ̀lẹ̀ abẹ́dù. Aụsaa fara, kụtibaala n'ihu n'ịslu ma ka na ya melu. Azụọle meta: I daga mmeri dole abedu, aụsaa fara. Kụtibaala n'ihu n'ịslu ma ka na ya melu. I daga mmeri dole abedu, aụsaa fara. Kụtibaala n'ihu n'ịslu ma ka na ya melu. I daga mmeri dole àwòsáàfàrọ̀ kùtìbà láhù mísìlùmá kánà yá àmàlù mùkímà ń sọ̀híhàn mùkímà ń sọ̀híhàn mùkímà ń sọ̀híhàn mùkímà ń sọ̀híhàn kásán ilé mẹ́ta mùkímà ń sọ̀híhàn. مقيما صحيحا مقيما صحيحا لا تبالي إذا مريض لعبد أو سافر كتب له ما كان يعمل مقيما صحيحا إذا مريض لعبد أو سافر كتب له مثل ما كان يعمل مقيما sahihan káwá sọ lẹ́mẹ̀ta ìdá mẹ́rin dọ̀lẹ̀ àbèdù àwòsáàfàrọ̀ kútìbà láhú nífùdùmá káànà ya'malu mukiman sahihan ìdá mẹ́rin dọ̀lẹ̀ àbèdù àwòsáàfàrọ̀ kútìbà láhú ma káànà ya'malu mukiman sahihan ìdá márìdọ̀lẹ̀ àbèdù àwòsáàfàrọ̀ kú ti bàláhù máa máa káànà yá àmàlù mùkímà sọ̀híhàn èmi ó kàtè mi ò láìwòwé o ìdá márìdọ̀lẹ̀ àbèdù àwòsáàfàrọ̀ kú ti bàláhù mísìlùmà káànà yá àmàlù mùkímà sọ̀híhàn sahihan yàrá nìkan pérépéré kan ní kọ̀díjà ní ìgbọ́ o ìdá mẹ́rin ìdọ̀lẹ̀ ábèdù àwòsáfàrọ̀ kùtìbà láhù mísìlùmọ̀ káà nà yá àmàlù muqiman sahihan ìtumọ̀ hadithi yìí alhamdulilayi rabbil alamin ìtumọ̀ rẹ̀ ní ṣókí òun náà ní pé ìjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé ìdá mẹ́rin dọ̀là àbìdì nígbà tí ẹrú sìn kan bá ṣàárẹ̀ a ó sáà fàárọ̀ tàbí ó rìnrìn àjò ìdààmárì dọ̀lẹ̀ àbìdú nígbà tí ẹrúsìn kan tó bá ṣe kí ni tó ṣàárẹ̀ a ó sáfárọ̀ tàbí onírìn àjò ni kùtìbà láhù wọn kọ sílẹ̀ fún hmm? máa kánà ìyá amẹ́lù wọn kọ sílẹ̀ fún mislu máa kánà ìyá amẹ́lù mislu irú máa kánà ìyá amẹ́lù ìjọsìn tó máa ń ṣe láàzìmí tó máa ń ṣe muqiman nígbà tó fi wà nílé tí ò rìnrìn àjò sahihan nígbà tó lálàáfíà tí kí ni o tí àìsàn kankan kò ṣe é tí àìsàn kankan kò ṣe é. hadith yìí ah, ẹ̀kọ́ wà ń bẹ púpọ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ìtààmú ń bẹ òun náà ni èdè ìjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi àbí ètò hàn gbangba ń bẹ̀ òun náà ni n ta lè pè ní ìdúnnímọ́ tàbí ìbásábà tàbí ká sọ pé dídúnnímọ́ àti bíbásábà ìjọsìn tá à ń ṣe ká tún lè tú sí títẹpẹlẹ tàbí ìtẹpẹlẹ hm? ìjọsìn tàbí kí ni ìbáàdà tá à ń ṣe ká dún nímọ̀ rẹ̀ ká bá sábà rẹ̀ ká tẹ̀pẹ̀lẹ̀ mọ́ hmm? ní constancy uh, to maintain constancy in ìbáàdà hmm? ó ní ká tẹ̀pẹ̀lẹ̀ mọ́ nǹkan ká dún nímọ̀ ká bá sábà ká máa ṣe ní gbogbo ìgbà mìíràn lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà fún àpẹẹrẹ yàtọ̀ fáwọn iṣẹ́ ọ̀ràn yẹn là ń sọ ọlọ́run ti sọ àwọn àti fáwọn iṣẹ́ ọ̀ràn yẹn fún àpẹẹrẹ tí ẹnìkan tó bá fẹ́ pé insha Allah ta'ala òun fẹ́ máa yan tahajjud ṣùgbọ́n rákà mẹ́ta péré lòun fẹ́ máa yan òun lágbára rákà mẹ́tàlá ó wá bẹ̀rẹ̀ sí yàn afẹ́kọ́ máa yan náfìlà aráka mẹ́ta yẹn ní ojoojúmọ́ tó bá ti wà níta tó lálàáfíà kó má pa mẹ́ta yẹn jẹ kó má sọ pé òun fẹ́ ran yan aláka mẹ́tàlá tó yẹ pé tó bá dòdì yóò yan ọ̀la kò ní lágbára tọ̀túnla kò tún ní ṣe tó láti jọ́ mẹ́rin yóò tó yí tàbí tẹ̀yìn bá sọ pé òun fẹ́ máa ṣe tìláwà tó lè Kùránì ó lè jẹ́ àsìkò ni ó lò ní òfìṣe òdiwọ̀n tàbí kó fi àwọn ááyà nù Quran kó fi ṣe òdiwọ̀n ní tí ó máa kà tàbí ojú ewé al-Quran táǹpẹ̀ ní pages tàbí kó fi bí wọ́n ṣe pín Quran jizu ìpín tàbí hezbo bóyá kó máa fi pín fún àpẹẹrẹ ẹni tó wá pé ìṣẹ́jú márùn-ún ló máa fi ké Quran láàárọ̀ tó bá ti kí ṣubú ìtàn tó fi ṣe àwọn àṣkárù àárọ̀ tán òun ó kí koran fún ìṣẹ́jú márùn òun ṣe tìláwà tó bá rẹ̀ ti dúró kó báyìí tí wàá ti pé ìṣẹ́jú márùn ó kúrò mẹ́rin tàbí kó sọ pé òun ó máa ka ojú ewé kan a page tó bá ti ka a page yẹn ó parí ìjẹ ń lọ ni tàbí ẹlòmí lè sọ pé aya mọ́kànlá mọ́kànlá ló wọ́n máa ké tàbí mẹ́wàá tó bá ti ka aya kìíní kejì àti mẹ́wàá yóò kà ẹlòmí lè sọ pé àwọn aya yìí tàbí ojú ewé òun ó máa pààrà rẹ̀ yẹn pé òun ó máa kà tó bá kà tán òun ó tuntun kà fún ìgbà méje ẹlòmíì lè pé ìgbà mọ́kànlá lòun máa kà ẹlòmíì sọ pé júùsù kan lòun máa kà ẹlòmíì lè sọ pé ìsìnkú kan lòun máa kà ẹlòmíì lè fẹ́ ká bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lójoojúmọ́ lásìkò yẹn ní tó wọ́n máa ṣe ni ẹlòmíì lè sọ pé òkè ẹ̀yìn asúrì lòun máa ṣe ẹ̀yìn asúrì lòun máa ṣe ẹlòmíì lè sọ pé láàrin magrib sí ìṣáà òun ò máa ṣe ẹlòmíín sọ pé lẹ́yìn ìṣáà òun ò máa lo ọgbọ̀n ṣẹ́jú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa àṣàlàyé pé ní tó bá ti wá wọ̀n fúnra ẹ̀yìn kó gbọ́n mímọ́ láti máa ṣe àbí kí àwọn ọ̀pọ̀ fẹ́ máa gba àwẹ̀ ọjọ́ Monday and Thursday ọjọ́ àtìrí àti ọjọ́ àlàmísì tàbí kí n sọ pé òun ò lè gba àwọn Monday and Thursday tóun ṣùgbọ́n àwọn ọjọ́ funfun àyàmùlẹ̀ bíi ọjọ́ kẹtàlá kẹrìnlá àti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ojú ọ̀run yẹn o òun ò ní pàjẹ́ òun máa sọ oṣù ni ẹ máa sọ pé oṣù ti pé mẹ́tàlá lónìí o yóò sì bẹ̀rẹ̀ yóò máa gbà kò ní í dàgbò ẹlẹ́mìnira sọ pé insha Allah ta'ala ah, àdéhùn tó gbọ́ ìpè jíjẹ́lá Muhammad sallallahu alaihi wasallam sọ wọ́n ní arákùnrin lárúbá àkókò kan wá bá nàbí sallallahu alaihi wa alihi wasallam tánàbí fi kọ́ pé subhanallah alhamdulillah wala ilaha illallah wallahu akbar tí ó bá sọ pé subhanallah ọlọ́run sọ pé sọ̀dáàkà òṣòdodo wala alhamdulillah Allahu ta'ala yóò sọ pé sọ̀dáàkà òṣòdodo wala ilaha illallah sọ̀dáàkà òṣòdodo wallahu akbar sọ̀dáàkà òṣòdodo tí bá bá ọkọ̀ yẹn wá béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé èyí ń bí tòun kọ́ tánàbí wa sọ fún sallallahu alaihi wasallam pé tó bá sọ lẹ́yìn tó bá sọ gómìnà yẹn tán tó wá ní allahumma firili ọlọ́run sọ pé kọ́dí fa'altu mo ti ṣe allahumma rahamni ọlọ́run kẹ́mi kọ́dí fa'altu mo ti ṣe allahumma rizukuni ọlọ́run ní kọ́dí fa'altu ní òun ò dùn òun òun òun máa ṣe kéèyàn wá gbọ́ yẹn kí wọ́n ní insha ta'ala subhanallah walhamdulillah ولا إله إلا الله والله أكبر اللهم اغفر لي اللهم ارحمني اللهم ارزقني أيقن وما شيء لجمالين ẹlẹ́mi lè sọ pé mẹ́wàá òun máa ṣe ẹlẹ́mi lè sọ pé mọ́kànlélógún ẹlẹ́mi lè gbọ́ pé ah ànábì tó sọ pé astafurẹ́ làwọn bí iná lẹ́dí láìláìlá ohun aláhàyè olùkọ́ yìí wọ́n àtúbù ilé pé astafurẹ́ làwọn bí iná lẹ́dí láìláìlá ohun aláhàyè olùkọ́ yìí wá àtúbìlẹ̀ ẹni tó bá lè sọ ọlọ́run ó ṣàforí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún pátápátá kódà kódà bí fùfú ojú omi tàbí ó tún gbọ́ la ilaha illallah wallahu akbar wa subhanallah wa subhanallah walhamdulillah wala hawla wala quwwata illa billah anábìnrin tó bá tún lè ka ilé sallallahu alaihi wa sallam ọlọ́run ó ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ fún kódà kódà bí fùfú ojú omi pẹ̀lú ògùn ọlọ́run mẹ́wàá mẹ́wàá ló ń mọ̀ ìlú wọn ó wà ń dùn ní ìmọ̀ ẹ̀ tàbó gbọ́ àwọn ọlá tó ń bẹ fún as-salatu ala nabi máa ṣe as-salatu fa nabi lé gbogbo àárọ̀ pẹ̀lú ògbó ọlọ́run mẹ́wàá mẹ́wàá ló wọ́n máa ṣe ẹlòmíì lè sọ pé aago méje aago méje kọjá ṣe òun máa ṣe ẹlòmíì lè sọ pé ó gbọ́ hadith nípa ishraq sọ̀látù là ń pè ní ishraq ẹni tó lọ kírun jàmáà ní mọ́ṣáláṣí tó kí sùwìtàn kò wá kúrò níbẹ̀ títí tí òòrùn fi jáde tó fi yọ sókè ìyẹn pé tí ìṣù òòrùn fi jáde tán pátápátá that is the disk the sun disk ìṣù òòrùn yẹn tó fi jáde sókè pátápátá hmm? kó tó di pé òòrùn tó bínú funfun ni òbí ṣe wá jáde tán tí ò sí pé ó ṣẹ́kù tó wà nísàlẹ̀ tí ìṣù yẹn di sáàkù tó ti pé yẹn tó bá dìde tó bá yẹn mẹ́fìlá ara kà méjì pé anábì ni yóò gba ládàá ó múra kan ìwáyà mi ni yóò gba ládàá ájì ah, kan <clears throat> so ládàá umra kan àti ládàá ájì kan nìyẹn ah, pẹ̀lú ògùn ọlọ́run òun ò ní gbogbo ọjọ́ òun ò lọ́ọ̀bì kankan òṣìṣẹ́ ìjọba lòun òun ò dẹ̀ láptàkì òun èlò oko gbogbo ọjọ́ yọmọ sábt àti yọmọ ahad ọjọ́ sátọ̀dẹ̀ àti sànńdé òun ó máa yànnà fílà ikú tó kú mọ́ṣáláṣí hmm? ẹlòmí lè sọ pé ah, òṣìṣẹ́ ìjọba lòun lóòótọ́ ibi iṣẹ́ tòun ní lẹ́gbẹ̀ẹ́ lé òun yìí mo bá di lọ bẹ aago méje ní ọ̀dọ̀ àwọn òrùn lásìkò yìí aago méje òrùn ti yọ ìlú kí á lásìkò yìí aago méje àbọ̀ òrùn ti yọ òun mà yá yóò máa dùn mí mọ́ ẹ̀ níta ń ṣàlàyé náà ni pé gbogbo téèyàn bá ti wá ń ṣe yẹn àǹfààní tó wà ń bẹ̀ ni pé tó bá ti wá dún ní mọ bẹ́ẹ̀ tó tẹpẹlẹ mọ bẹ́ẹ̀ tó mú lọ́kùnkúndùn bẹ́ẹ̀ tó fi ilẹ̀ nígbà kọ̀ọ̀kan tó ń ṣe é ànábì wa ní ìdá mẹ́rin dọ̀là tọ́lọ̀ bá ní kò ṣàárẹ̀ bóyá ara rẹ̀ ò yá tàbórí ọ̀ ò lè ṣe nǹkan yẹn lásìkò yẹn hausa àfàrọ̀ tàbó rìnrìn àjò tàbó wá rìnrìn àjò kò sígbà láàyè fún ẹ láti ṣe nǹkan yẹn torí kò travel bóyá nínú ńlá tó yàn yẹn gbogbo àwọn kan tá a wá sọ pé yóò máa ṣe yóò máa wà níbàámu pẹ̀lú súnmọ́ o èyí oníbídíà tó yóò forí ara rẹ̀ gbé kalẹ̀ o inshallah ó máa ṣe salatu tìǹjìnà tàbí salatu kámílà tẹ́yìnì èèyàn lọ́wọ́ pé èwo làánà bì kọ́ wa ìtànà bìyàn lèyìn ò ṣe tàbí kí èèyàn sọ pé wọ́n sì bẹ̀rẹ̀ sí yan kan ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ló wọ́n mọ méjì péré ni nínú ìforí bá nínú àkọ́kọ́ ògbókè sọ́ọ̀tì fáṣíà wọ́n wà ká sọ́ọ̀tì ìkíláàsì kúlú àlá níbẹ̀ tó ń bá ti forí àkọ́kọ́ ògbókà sọ́ọ̀tì tó bá tún forí kan lẹ́lẹ́kejì òun ka suratul Waqia àbẹ́ tó bá tún wá dìde rákà ẹlẹ́kejì òun tún ka Fatiha kan kúlúwàlá ọgọ́rùn-ún ìforíkanlẹ̀ lẹ́ẹ̀kẹta òun kì í sọ̀rọ̀ tó Yàsín bẹ̀ Yàsín ìforíkanlẹ̀ lẹ́ẹ̀kẹrin òun kì í sọ̀rọ̀ tó Káf ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ lówó máa ṣe ẹlẹ́mìlì lọ́kọ̀ ẹ̀ẹ̀kan lóṣù lórí eléyìí ò wọlé òfin wọlé ni pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wasallam ṣe léèwọ̀ fún wa láti máa ké alukur'an ní ìforíkanlẹ̀ tàbá wà ní ìforíkanlẹ̀ tàforíbalẹ̀ táǹkìrùn ànábì ṣe ní èèwọ̀ fún wa láti ké kur'an so irú ìyẹn náà á ṣàkíyèsí ẹ̀ kì í pákàndínlẹ́ máa sọ tàbí kẹ́lẹ́ mi sọ pé ah bó ń ṣe wà ní ìsìn kò sí tó wọ́n máa ṣe ju òun ò máa ka eh, eh, àwọn bóyá mẹ́kàlì kan tẹ́nìkan fún káwa wo mẹ́kàlì yẹn àbí àdúrà kan tí wọ́n fún aka a rẹ̀ lárúbáwá kò bá èdè lárúbáwá mu gbogbo gbogbo kọ́mùsì ayé ìyẹn pé gbogbo atúmọ̀ èdè lárúbáwá ayé ni wọ́n kóòtù kò sí kankan tó gbé jáde ahamusakọ́kù àrí àtòríṣiríṣi bẹ́ẹ̀ àwọn èèyàn ká èèyàn ká àwọn táwọn kọ́ wa kún tọ́bí tá nàbí wàá sọ ni pé kù ti bàláwù lásìkò tára rẹ̀ ò yáwù tàbí tára rẹ̀ ò léwu tàbí tó rẹ̀wù tàbí tó rìnrìn àjò tí ò wá ráyè ṣe ṣẹ́wù subhanallah kù ti bàláwù mùsùlùmí kánú yà àmàlù irú ládá tí wọ́n máa kọ fún lásìkò tó ń ṣiṣẹ́ yẹn tí ò wá ṣe nítorí kó sàárẹ̀ àbórìnrìn àjò yẹn nìkan mọ́ nígbà tó wà nílé ni o sọ ìyá ń gbà tára rẹ̀ tó lálàáfíà yẹn lára tí wọ́n kọ fún yẹn wọ́n wàá kọ fún lásìkò tí ò ṣiṣẹ́ yẹn nítorí pé ara rẹ̀ ò yá tàbí ara rẹ̀ ò lé tàbí nítorí kíni nítorí pé ó rìnrìn àjò tó kó rìnrìn àjò ẹwà àǹfààní tó wà ń bẹ máa kọ fún bí ẹni tó ti ṣe náà ṣùgbọ́n tó wáyé pé ẹnìkan ìdákùrẹ́kù ni ìtumọ̀ ìdákùrẹ́kù ni pé fòní kú fọláǹgbé ni yóò ṣe lónìí tó bá ṣe lọ sàá fún bí ọ̀hún mọ̀ wọ́n sọ pé ànábì ní ẹ̀tọ́ bá ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ọgọ́rùn-ún yìí ládàbà ní òòrì ó dàbí ẹni tó bọ́kùn lọ́rùn àwọn ọmọ Ismail ṣàkàgbọ́ bá ń lọ́ba náà bá ń ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ó ṣe fáá so àǹfààní ńlá ńlá wàá rè é fún wa o ó máa ń ṣẹlẹ̀ sẹ́lómi tó jẹ́ pé yóò ní ìbáàdà tó ń ṣe fọ́lọ́hún yóò bá sí ìkẹlómi ò lo oṣù kan lórí ààrẹ oṣù mẹ́ta ṣùgbọ́n wọ́n ò máa kọ́ fún náà ni kódà irú àwọn àgbàlagbà tí wọ́n ti wá ó sábà máa ń ṣẹlẹ̀ sáwọn àgbàlagbà yẹn tó wá ti dàgbà rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń jẹ́ mùsùlùmí ń ṣàmọ̀ ṣe tìláwà torí koran ṣáàǹtì wọn ni ẹ bá irúgbà mi tí bá ń ṣàárẹ̀ ò lè jẹ́ àárẹ̀ kú ni ẹlòmíì lè ṣàárẹ̀ yẹn fọ́dún kan ọdún méjì ọdún mẹ́ta ẹlòmíì lè ṣe irú àwọn gbogbo àsìkò tí wọ́n fi ṣàárẹ̀ wọn ò tún máa kọ́ ládàm náà pé wọ́n ń ṣe bàbá ni torí pé àárẹ̀ yẹn àbá ìsinmi ni ìjẹ́ wọn ò wọ́n hmm? ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ọ̀dọ́ náà ó lè ṣẹlẹ̀ sọ́dọ̀ mo kàn ń sọ èyí tó máa ń sábà ń ṣẹlẹ̀ ni ó lè ṣẹlẹ̀ sọ́dọ̀ náà ó lè ṣẹlẹ̀ sí dáadáa irú ẹlòmíì tó ní ìrìn àjò ó lè jẹ́ àmì bóyá sójà ni tàbí ọlọ́pàá bóyá mòpó tó mọ̀ ń ṣe ìbádà lé bí wọ́n ṣe ní òkè ẹ̀yìn mòpó wọ́n bá ní eh, eh, bí ṣe platoon ní àbí ẹ̀yìn kí ni wọ́n ń pè wọ́n ṣe ní company wọn ṣá àwọn gúrùpù mòpó tó ń wà yẹn ṣá wọ́n bá ní wọ́n kó wọn lọ bìkan pé wọ́n ń jà nílùú yẹn tó yẹ pé wọ́n gbébọn dání táwọn náà fọwọ́ sí ibi tírígà tí ń rìn kiri kò ráyè ṣe ìbádà yẹn ó ti travel kò sí nílé mọ́ tàbí bóyá àmì ni wọ́n bá ní sanbi zaya eh, àbí wọ́n níbi kan yá eh, wọ́n lè sọ pé peacekeeping kìnnì kan dé eh, irú àwọn yẹn gbogbo ìgbà tó fi tíráàpù tí ò ráyè ṣe bá dà yìí wọ́n sọ máa kọ́ láàdáhùn fún náà eléyìí ṣe pàtàkì fún wa láti gbà láàdá ọ̀fẹ́ láì ṣiṣẹ́ pẹ̀lú kíni pẹ̀lú pé ká ti pọn mílẹ̀ dòǹgbẹ ká ti ṣiṣẹ́ yìí ayọ̀kan tá a fẹ́ mú nínú àlàyé hadith yẹn ni insha allah ta'ala abẹ́ ọlọ́run ọba àlekẹ́ ọlá fún wa ní àgbọ́yé rẹ̀ lẹ́ẹ̀kan sí ìbíṣẹ́ ọlọ́run tí kí á tọ̀lọ́ ọlọ́run bẹ́ẹ̀ mú sọ pé ìdá mẹ́rìndínlẹ́ làwọn àbèdù àwòsá àfàrọ̀ kùtìbà láhù mísùlùmọ̀ káànà yá mẹ́lu mùkìmá sọ̀híhàn lẹ́ẹ̀kan sí ìdá mẹ́rìndínlẹ́ làwọn àbèdù àwòsá àfàrọ̀ kùtìbà láhù mísùlùmọ̀ káànà yá mẹ́lu mùkìmá sọ̀híhàn lẹ́ẹ̀kan sí ìdá mẹ́rìndínlẹ́ làwọn àbèdù haúsá àfàrọ̀ kùtìbà láhù mislu ma kana ya'malu muqiman sahihan ìtumọ̀ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run tí kí àtọ̀lọ́ ọlọ́run bẹ́ẹ̀ mú sọ pé ìdá mẹ́rìndínlọ́lá àbìdù nígbà tí ẹrú sì kan bá ṣàárẹ̀ haúsá àfàrọ̀ tàbí rìnrìn àjò ni kútìbà láhù a ó máa ṣe àkọọ́lẹ̀ ládàá rẹ̀ fún ládàá kínní nísìlùmọ̀ kánà yá àmẹ́lẹ̀ irú ìjọsìn tó máa ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mú kí máa ń tó báyé pé kò rìnrìn àjò wà ń lé sahihan tó báyé pé kò ṣàárẹ̀ ni kọ́lọ́ fún alágbọ̀nyọ́ ọ̀rọ̀ rẹ̀ allahumma rabbana taqabbal minna innaka anta samiul alim wa tub alayna innaka anta tawwabur rahim wahdina wa waffiqna ila al-haqqi wa ila tariqil mustaqim rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد والسلام عليكم ورحمة الله وبركاته